له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو بخالقه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpínlẹ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ìdédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ìṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe oníkàwọ́ rẹ̀ lọ́dà rẹ̀ lọ́mọ bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀tí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí àgbàmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́gbẹ̀ẹ́ adáàkúta a máa bá wa ká wa ala alihi wa ashabihi وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا ọpẹ́ يده ọdá fún ọlọ́run ọba Allah. Alhamdulillah. Sọ́rọ̀ alékún aláàrẹ̀ fún afáwà àgbà oníwà anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọ̀fà gbogbo ọ̀fà ìmáàmù gbogbo àìmà ọ̀dọ́lọ́wọ̀n bá kí ó jọ tí bàbá ayọ́nú sí àwọn elders àwọn sàhábà láńkùnjẹ́ ò ọ̀rọ̀ pé wọ́ ò aṣíwájú à ń ṣàfihàn rẹ̀ sọ́ra Ọlọ́run ni àti kọlọ̀kọ̀ ṣẹ̀wá náà ní ẹni tí ó máa gbọ́ sí yóò sí rẹ̀ máa ṣe bó ṣe pàá àti bó ṣe yẹ. Ọlọ́rùn ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa, a ń sọ̀rọ̀ fún wa bọ̀ lórí àwọn asbábìl inhiraf عن العقيدة الصحيحة. Àní kí ló ṣẹlẹ̀ láwùjọ láyé ta wà lónìí, táwọn èèyàn dààmú ṣe wàhálà táwọn èèyàn ń sapá ṣùgbọ́n tí wọ́n ti pé lórí agbọ́nrin táwọn fẹ́ ṣẹ̀sìn ni táwọn wá rí ṣe àwọn rí pé ń tó fa táwọn èèyàn fi yẹ̀gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà tó gúnrégé yìí òun náà ni àwọn àìsáwọn àgbáyé kan àìsí àwọn ìpìlẹ̀ kan àwọn àjùmọ̀ wípé títò lẹ́bàá ti wọ́ gbogbo ń tí a bá mọ sórí ìpìlẹ̀ náà nǹkan náà wọ́ ni nǹkan nínú ọ̀jọ̀gbọ́n náà sọ pé alìbẹ́ẹ̀kúlá yorùbá ìlàlá àmàdì sọ́wọ́ yìí jẹ́ ká mọ̀ pé ilé èlò dúró àyàfi kí ó ní àwọn pílàs àwọn pílàs àmà tó ní pólọ̀ táwọn ilé bá fẹ́ dúró àbíkárí àwọn tó dì mú tó di foundation àbí àwọn pílàs tó gbìdání a ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún wa nípa àwọn tó ṣokùnfà ìgúrí táwọn èèyàn gúnrí kúrò lójú ọ̀nà àkídà tó lálàáfíà yìí ọ̀pọ̀ àbáṣílà náà láti máa tẹ̀síwájú lónìí rọ́sìlì mi láti sọ̀rọ̀ kọ́pìnà yà ṣe àbẹ̀lẹ́wàfẹ́ التقليد الأعمى ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tí ó ṣe ẹlẹ́ẹ̀kẹrin nínú tí ọjọ́ ọkùn kan tó mú àwọn èèyàn gúrú. Àtẹ́kọ̀lé ìdùn àmà. Nígbà àwọn tó jẹ́ ọkùn kan tó jẹ́ káwọn èèyàn gúrú kúrò lójú ọ̀nà ìrẹ́sì ṣe yanjú táwọn èèyàn fi wá ń ṣẹ̀sìn bálá lónìí. Fúdọ̀ máa ń kani lára gan. Ìpínlẹ̀ náà lè lè lò ó máa tẹ̀lé àwọn èèyàn. Ìdùn àmà. Ìtẹ̀lé afẹ́jú. Kí kí lálàyé táwọn olùmọ̀ ṣe ń pẹ̀ lè pẹ́lòmínà kan sọ pé àjíjẹ́ àmà ni wọ́n ń ṣe kò mọ́ sí mọ́ rẹ̀ ìtumọ̀ tẹ̀kìlódì àmà ọ̀rọ̀ náà ni kíyàn máa tẹ̀lé àfà kan kó máa dání gọ́ọ̀gbà kiri láì lẹ́rìí tó bá yàtì kò lẹ́rí kò fẹ́ mẹ́ẹ̀ẹ́ kan àwọlé nọ́ọ̀sì ni àwọlé ni Àkọ́bí mọ́ ní ọba mọ́ ní sallallahu alaihi wasallam. Ó bàtà sàhábà mọ́ ní ọba mọ́ ní. Kò fẹ́ wo ṣáàtì ṣéèkì o. Ṣáàtì tèmi ọtọ́rìtì ni o. Àfáàwà wàláì wọ́n máa mọ́ tí ó gàn. Wàláì ní ọlọ́run mà ní wọ́n. Ó ṣáàkọ̀ ń wọ́n láwọn bá kàndẹ́mù orí ìṣẹ́sí ó bẹ̀bẹ̀ ní àṣẹ́lú. wọ́n tó pẹ̀rin àti fọ́rọ̀ máa ń fi ọrùdì yóò dìlú kàrùn tàbí lílá. ọlọ́wọ́ bá ní tí ẹ bá tẹ̀lé ọgọ̀rọ̀ àwọn tí wọ́n ń bọ́ lórí ilẹ̀ ayé ayàtà ń kà ó wà nínú Suratul An'am ọlọ́run bá ní tẹ́lá tẹ̀lé ọgọ̀rọ̀ àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ayé lónìí tẹ̀ǹtẹ̀lé tí wọ́n ń sọ tí wọ́n ń ṣe. ibi ló ka ń sábì nílá. Suratul An'am aya one sixteen. tẹ̀ǹtẹ̀lé ọgọ̀rọ̀ àwọn àfà. ibi ló ka ń sábì nílá. tẹ̀bá ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéèkù ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run ni wá sọ inú kó lójú ọ̀nà tọ́lọ́run. Iyattabi'una illa dhanna wa innahum illa yakhrusun. Kírkùn tọ́pọ̀lọpọ̀ wọ́n tẹ̀lé ìrèrè lásán ni mo rò pé tàbá ṣe báyìí, tàbá wọ́n tẹ̀lé nìyẹn tàbí máa sọ fún wa náà pẹ̀lú ẹ̀rí pé tọ́lọ̀un bá sọ́kà alkùnránì ni wípé tọ́ ìfàǹfà kan bá ń wáyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí nǹkan bá ń dàrú ní àwùjọ yìí mùsùlùmí solution wà ń grand tó yẹ kẹ́ tẹ̀lé for internet záàtàn fi ṣe ìn sọ́rọ̀ tó ẹlẹ́wọ̀n náà alkùnránì kẹwàá yanjú sí tó náà jẹ́ tànàbẹ̀ ẹmà máa rò kẹ́yà àti ṣe gíní ti pẹ́ ẹbí wọ́n ṣe ń ṣe nìyẹn níta gbájúbá rẹ̀ àgbọ́yé níta gbájúbá ní tí ó ráì àwọn ní takulé níta gbájúbá ìtayẹ lajúdé lónìí tí ìhàn ní wọn fúnra ọ̀nà fẹ́ gbájú fúyàwó nínú iléeṣẹ́ pé bí ẹ̀sùn pànìyàn ní tóbìnrin àbí ibi táyé láti ilé ìní kí wọ́n fẹ́ kọ́ wọn nílùú láti ṣe gbé o láti máa lọ ṣe ẹ̀fáàsì sí bí kan ìyẹ̀jẹ̀wò tó ń tó márì kí má ní wà kọ́ máa rí pẹ́kú sí tí as as ṣùgbọ́n nítorí tó má ní wà Ṣéfù àwọn dàgbà ti ní máa kò ní ìdìbò kan yẹn, Ṣẹ̀kìlédò àmà. Àtàkùnlé dòlí àmà. Ìyẹn máa ń gbìyànjú láti tẹ̀lé fi ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀. Èyàn tí máa ń tẹ̀lé níjà gbígbà kíláàmù. ọlọ́run bá ní nígbà tó ń bá ń darí tó ń bá ní kí wọ́n darí àwọn èèyàn kọ́wọ́ ní ọ̀nà lọ. yàkúlù. àwọn ẹni tí wọ́n ń wọnà lọ yìí ayọ̀tá ń ká ẹwà nínú suratul azab. ọlọ́run bá nígbà tí wọ́n ní bá ń wọlé lọ tó bá ń wọnú náà lọ. yàkúlù. wọ́n mọ̀ wá sọ fọ́lọ́run bàbá yìí. yálẹ̀ ìtànà. suratul azab ayah sixty six sixty six sixty seven.

Kèfèrè ló máa bogun tàbá ìlànà Àwọn dàmú, àwọn náwó àwọn náà, àwọn rò pé nǹkan rẹ̀ làwọn ń ṣe náà. Yẹ́ Wọ́n ní kí ní káwọn mọ̀ ni. Àtàrínà lọ́ha wa àtàrínà rásùlá. Àwọn àbá tẹ̀lé ọlọ́run káwọn tẹ̀lé jíṣẹ́ ọlọ́run láyé. Pẹ̀lú rọ̀bàná iná àpáàná sàdákàná wa kúbàrọ̀ àná fa àdọ̀lù nàṣàlílá. Àwọn ọmọ wa sọ wípé ṣùgbọ́n bàtà wà láyé.

Ọlọ́run ló dẹ̀ ní. Àpáàná sàádẹ́pàná. Ṣé ń gbọ́? Kọ̀lífà ṣe ń gbọ́? Ìmáàmù ṣe ń gbọ́? Àwọn máa ní àwọn náà wọ́n tẹ̀lé kó àwọn ni wọ́n jágbẹ́rẹ́ fún mọ́mí àwọn àti dáta wọ́n ra àwọn làáfà fámílì wa. Àpáàná sàádẹ́pàná wà kú bárọ̀ àdá. Àwọn àgbáńlá àwọn náà ń tẹ̀lé o. Àwọn sọ àwọn nùkú lójọ́ ọ̀pọ̀lọ́. Ọ̀pẹ̀nà àtìhìm àtìhìm dìrín fẹ́ ní mìnà àdáàbí wà láàánúhùn láàánà kẹ̀kìrọ̀. Àpẹ̀lẹ̀ Abdulwasa. Ya kó mọ́ lọ́wọ́. Àlìkíyàmà ní pán. Ó lágbára pọ̀. Àwọn èèyàn máa sọ́njọ́ náà wípé ọlọ́run ọba. Láti him bírin fẹ́ ní Mínàlá àdáàbẹ̀. Ìwà oníyàtọ̀ ọ̀fẹ́ èdè

kó lọ́run láàrin. àwọn eléyìí náà já pẹ́nẹ́ fún tẹ́ sàtúnjẹ́ fún tẹ́ ṣe gbogbo ẹ̀ fún láyé tẹ́ ẹ̀ fi jẹ́ kí wọ́n rí wàásù súnà gbọ́yé kí wọ́n ṣẹ̀sì lére. àwọn náà wá bù ń ṣe lọ́run á máa bẹ̀ ọlọ́run ní lórí pé ọlọ́run jọ tíyà táwọn àwọn tẹ́ fún làbújẹ tíyà táwọn bá tẹ̀ ń jẹ́ méjì lónìí ṣe fún wọn ní mẹ́rin. àdéhìn Dìrìsọ́ iní mínàlẹ̀ aláàbí wà láàánihùn láàánà tẹ̀bí rọ̀. Àrùsọ kọ́ là ń sọ fi ṣe kàkó ń dùn rọ́tùl àṣàzá. Rọ́tùl àṣàbì ní ń tàn káyẹ́ náà lè lọ ká o. Wọ́n nígbàwé pé tí kòrò bá máa fi kásẹ̀ ńlẹ̀ díjẹ́ àmà kásẹ̀ ní pẹ̀lú rẹ̀. A àwọn èèyàn ní bùkátà kí wọ́n gbẹ́sì ẹja tí wọ́n lẹ̀ kí ajẹ́ kí wọ́n ṣẹ́sì àwọn ènìyàn bù ní sọ́lá lè kí á mọ̀ sí máa parí lórí rẹ̀ kódà gbọ́ ní ọmọ níyàn láti máa sọ fọ́lọ́ ń pé ọlọ́njọ́ àwọn aṣẹ́bílé wọn àwọn ìkàníwà àwọn náà fi gbogbo ayé àwọn ṣòfò àtẹ̀síwájú lọ́la subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àwọn náà ni 080 35 75 14 66